ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسقكم ولو وبالا نجله أنت رأيكاتي جفما الفاوى أولو أولوشكاوى النبي ومحمد صلى الله عليه وسلم كيولون قبنا بنا تعمر علي رتعمر صحاب علي عبدالله با قصة نوع ودنا سواء بيوا تعمر فاوة ببوا وجمع لكم ولدني لما دي أصدقوا هو مساسا ولا يبتل القيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله كلا تأفين سبحان لكني غروين هنا نفتي بعد إياه والأفكار àgbọ́yé nípa àwọn àdúrà àwọn dúkẹ̀ ìṣẹ́rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala rẹ́ pé ilé náà ni ó múyàn mọ́ ọlọ́run ọba tó lódodo sí méjì ń bẹ́ ọ̀pọ̀lọpọ̀ alùpùpù yìí ìṣe tó ti wọlé sí wọ́dá nípa ọ̀rọ̀ àdúrà títí bí ọkọ̀ wòlíì kan ọlọ́lọ́ wọn náà fáwọn sùn ni àwọn afá àfi pípí ẹ̀rọ pàápàá jùlọ àfáwa abdulradak ibn abdulmohsin albadari wọn kó bá àfáà lásán rẹ̀ ìjọpin ní fífi wa àdìhíyà wal àtúkàr àgbọ́yé nípa àwọn àdúrà títí àtàwọn ìrántí náà wà zikir zikir àwọn àwọn yẹn àwọn yẹn ń kọ́ wọn sí wọ́n sì máa sọ fún ọmọ àtọ́jú bí lọ́ọ̀bánú كتابا قرواني أهمية العلم بأسماء الله وصفاته àwọn pàtàkì nípa àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn ọlọ́run aláàrùn kọmọkúnnù tòhídì tòhídì asma wa sifat àwọn ọmọlọ́run nípa nípa àwọn ìròyìn àtàwọn orúkọ rẹ̀ èjẹ́ pé èyí kẹfàn gbọdọ̀ pé ọlọ́run ló kọ sí òkúra rẹ̀ àgbọdọ̀ ọlọ́run ọba ló kọ sí òkúra rẹ̀ a sì ti kọ̀ròyìn ọlọ́run ọba bí òfin ròyìn ara rẹ̀ gbogbo ìparun yàn lọ́wọ́ ba èyí tí a nínú tí a lọ́wọ́ ba àti tí a lọ́wọ́ ba tí a irun yàn lọ́wọ́ ba ni wọ́n lọ́wọ́ fi ròyìn ara rẹ̀ nínú tí a rẹ̀ àti tí a lè fi ròyìn àti tó fi ròyìn lọ́wọ́ ba àmì pẹ̀lú ẹ̀ káwọn á sọ lọ́wọ́ ba lórúkọ ìfẹ́ tí rẹ̀ eléyìí wà nù ilhad ẹ̀sẹ̀ ńlá ọdí wa lọ́fà ẹ̀rọ àkàndọ́ gbọ́dọ̀ ni aláàtọ̀ pé aláàtọ̀ pé ilé ìṣúra fún káwọn mọ́ta fún ọba ní ọkọ̀ tí òkú ọlọ́run fún ẹ̀ ní ọlọ́run kò síbi ìgbà pé ọlọ́run ó di olóhùn aláàtọ̀ pé àtọ̀gbọ́n àdá àdá àlá ó di wa so a ti been very very careful láti kọ́ ọlọ́run ló kọ́ sí òkú rẹ̀ àwọn ẹ̀kú ti dá nǹkan ọlọ́run ló kọ́ ní ìjú pé ó kọ ìtumọ̀ ó kọ̀ rẹ̀ náà ni subhanahu wa ta'ala ìjọba wọn sàlàyé fún wa nípa àwọn ọ̀nà ẹ̀kẹ́ ìmọ̀ ìfi wúlò wọn ni àkàrà mẹ́tẹ̀ nàbí كان قد جمع عاد معنا أحد السلف في إدارة مقتصرة فقيل إلا دو كأنه والفاوة أنه سلف كان دواجنا والفاوة أقوى وإسمه رويجو إنه سماري إدارة أورو أقوى تنورو تقول أقوى فقال وفاوة من كان بالله يعرف كان له أخاف قولوا يا ناني من كان بالله يعرف كان له أخاف طبعا ملوبة يقع ملوبة ملوبة بلو تدير ملوبة من كان بالله يعرف كان له أخوف انتم اجيبة ملوبة انتم ملوبة جان يقع ملوبة طبعا لو كنت انتم من نفسي سريع بجريكا odiwa ṣe mọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala wallahi yóò bẹ̀rẹ̀ mọ́lọ́wọ́ba ṣe mọ́lọ́wọ́ba ọba ogun ni ọba náà kúlẹ̀ láì jẹ́ lórí samawa tó kù gbogbo ogun tó máa ti ilẹ̀ kọlọ́wọ́ba ni tó wọ́n bá bẹ́ jẹ́ pẹ̀lú èèyàn wallahi inna bá ti sọ̀rọ̀ bí kàlà ṣàdéédé ìgbé بل ولا ريب أن معرفة الله ومعرفة أسمائه وصفاته الواردة في كتابه وسنته تثمر في أنواع كثيرة من العبادة والطاعة ابتداء وسيلة إلى الله بل ولا ريب كثير من به أن معرفة الله كثير ملوم معرفة أسمائه وصفاته حتى ما أمرك الله وبعث وإمرني الله وبعث الواردة في الكتاب سواء القرآن والسنة سواء السنة النبي صلى الله عليه وسلم تثمر العبد العبد كما مويس الحراية سبحانه الحريرو أنواع الكثير من الإبادة أوليس الجنوة وإبادة الله القرية وطاعة في الله والتقاء وفيت إلى الله فيما وانا تسمى الله سبحانه وتعالى وفي الجانب الخوف والمراقبة يعني ẹ̀ ọlọ́run ká kọ́ ara rẹ̀ ìfẹ́ sí máa fún ọlọ́run bá máa rí òun ọlọ́run bá lórí fi àjẹwọ̀n mẹ́rin àgbẹ̀ ìdíkẹ́ náà bá ìfowópamọ́ ìfowópamọ́ sí ìrọ̀jà yóò mú láti ní ìrètí ní ọlọ́run ọlọ́run bọ́ sọ̀nù òun ọlọ́run ní fún lẹ́la tán ọlọ́run ní dídí tòun ìfowópamọ́ náà gbó ọlọ́run bá sọ̀nù ọlọ́run sànù òun tọ̀sílẹ̀dọ̀ sí ìmáàni tí wọ́n máa mú ìgbàgbọ́ rẹ̀ dínkù bọ̀yà kí ni àtìmọ́lẹ́ في قبلة في قتال لربه سبحانه كما لهم وبارك سبحانه وبسرد خذ خامسا هل كانوا nígbà wọn àǹfààní tí ẹ máa ń torúkọ ọlọ́wọ́ bí àwọn àròyìn kálùmọ̀ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú dámà ní pé gbùrù ìjọ́ ọ̀pọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú máà nẹ́ni àwọn èèyàn ròyìn ara wọn pẹ̀lú àwọn kankan ṣẹ́gun wọ́n kàn ròyìn ara wọn ni pẹ̀lú nǹkan ẹni lọ́kùnjú rẹ̀ bí wọ́n ní fún ọ̀pọ̀ fún nímà àwọn ọ̀nà kalọ́mà kò àìmọ́yìn tó yọ̀mọ́ àìmọ́yìn tó yọ̀mọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀ gbogbo ìmọ̀ sí ẹni ọ̀yẹ̀ ọ̀pẹ́ ọmọ ènìyàn lọ́kùn fún pàníyàn ní ṣe engineering olùmọ̀ràn kọ́ mẹ́sì kọ́ mọ̀ kan kọ́ mẹ́sì rárá mẹ́sì bọ́lá ni mọ̀ ń kọ́ mẹ́sì fún ní kalọ́mà olùmọ̀ ń kọ́ mọ̀ ń kọ́ yìí olùmọ̀ ń kó ojú kó mọ́ nǹka ètè ọgbọ́n ìlà gálì awọ ìlà ti dàn sínú yìí ó láwọn tó pọ̀ àwọn tó mọ̀ mọ́ nǹka awọ ó ń dé wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀fún nípa ẹ̀dọ̀ ọgbọ́n ìlà gálì ọgbọ́n gbogbo gbogbo ti subhanahu wa ta'ala كان خامسا لا كانوا أن العلم به تعالى بأشياء كلها كلها ìmọ̀ nípa ọlọ́run ọba ṣánà wọ̀tàlá òun náà ní ìpìlẹ̀ gbogbo حتى إن العارف به أخيك معرفة يسجل به بما عرف من صفاته وأفعاله على ما يفعله وعلى ما يشرعه من الأحكام يقول أن العارف به أنت مولوه بحقيقة أنت مولوه بحقيقة المعارف اللي يسجل أما تقول ما توصفني ما عرف رد من وما من صفات لما هو الله وأفعاله أتوان شلوبا على ما يفعله لنكم نماشي وعلى ما يشرعه وتلوه قد كلاوي من الأحكام منه وتجو لأنه سبحانه وتعالى يفعل إلا ما هو مكتب الأسماء وصفاته ضرب سبحانه وتعالى كنين كتا لا تكبر قرمو أتوان رؤيه فأفعاله دائرة بين العدل والفضل والحكمة àfáàlù gbogbo àwọn iṣẹ́ lọ́nà tó gbà ṣe da ilẹ̀ tó yọ máa lọ yọ máa bàbá bẹ́ẹ̀ nà àdúgbò àdéhùn yẹn tó bá lọ báwọ̀ ìgbìdì lọ́rùn sí wọ̀lù fẹ́lù àti ọlá wọ̀lù hikma àti gbọ́dìlẹ̀ nígbà ìta yẹ́sọ̀rọ̀ o máa yẹ́sọ̀rọ̀ o min àhàkàm ilẹ̀ alákàbí ìkúdá olùhàdùwò wọ ọkùnrin wọ fọ́dùlù báwọn kò ní sí ìjọ kọ́nà wọn tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó إلا على حظ ما سداه الأرض يقول ما مو حكم الله سبحانه وتعالى وحكمته وأتباد الله سبحانه وتعالى وقال أخباره وعدل في بابا فاخباره كل حق أسلت من جلب أصوات مجرماتا أبدوني كسير جنبه وأوامره ونوائيه كل عدل وحكمة ومن طبق هذا كما سي والنواهي فقط لا تمشي كلها مجد أدل بيدي وحسن على هذا فإن العبد إذا تكبر كتاب الله وقال لك يا رباج رنوس كرا لوبا تكبر ثم رنوس كرا لوبا سبحانه وتعالى وما تعرض به سبحانه وتعالى إلى عبادي فنزل الله كما يروي أمه على الكتب الرسول لرسله للذي أهام بسيرك asma'ihi nínú àwọn orúkọ ọlọ́wọ́ ba ìṣẹ́fàtìkì àtàwọn àròyìn ọlọ́wọ́ ba wà àfààlìhì àtàwọn iṣẹ́ man tí ha ní sọ̀rọ̀ ànù wà nítorí wà fẹ́rẹ̀ mọ́ kúrò sí mi ò fẹ́lẹ̀ ilé ìṣẹ́ tàbí mi ò bímọ mi ò níyàwó ànù mímọ láyé bàgì ìdáhùn tí ọ̀fẹ́ kọ́lọ̀ ba wà láyé lé kọ́bíyì tí sì yẹ ìyọ́lọ̀ sùsánà wà tààrà dẹ́bẹ̀rẹ̀ àyà mi وأفعال تمام شارع لأوليائه تولها أمام وليه أمام ريره بلو تكون تكتب سماري وعدائه أتمام وطلوا باقلوا تكتب سماري التي تفتاها على عباده كل مرون يكوى وكيف كل مرون يفوى أنه نولا ويروه وأسألهم إياه تبقى في مجال الجلوري يستدينوا بها قلبها ما جوت وصنع على أنه إلههم الحق المبين أولا أن يبعثوا يكون كنال ويكون مدفف على حق المبين يا دولياتها الذي لا يتم تنبغي إبادة إلا به هذا يجسف كل كلمي يقولون بأن كيسوس سبحانه وتعالى يستدين بها على أنه على كل شيء قدير لما تقاسم ويتعلم بأيه òun náà lọ́pọ̀ nígbà ní gbogbo nǹkan kò sí nǹkan náà tí ó fi pàtàkì ọba wọn náà bí kúrò lè ṣe ìnà àlèyìn síbẹ̀ ní mẹ́gbà gbogbo nǹkan kò sí nǹkan náà kọ́lọ̀ mọ́ nǹkan kò sí nǹkan náà wọn náà ó ṣẹ̀dẹ̀ ìdúró ikọ́ bẹ́ bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ lè kókó ló mọ́ fi àjẹ wọn lọ́n wọn náà ó gafuru rahim àwọn ọ̀gá náà máa fún ní ọba tí máa kéde ọba ọba ń bẹ̀ sánú ọmọ náà tójú ọmọ náà tọwọ́ lọ́ba wọn náà ó وعنا أفعاله لما يؤمن وعنا أفعال ما يريد وعنا أفعال ما يريد وعنا ما تلي ولا ضعفه تلي وعنا أولي وصع كل شيء رحمة وعلما هنا يعانوه أسمى ليك ماذا وعنا أفعاله كل أو دائرة بين الحكمة والرحمة وعدل ومصلحة فبقوا الشيء لهم دائرة إلا ينبني جعلاني حبتي آه، حكمة أفاجلة والرحمة أتعانو وعدل أفجيري وغسل أفجيني لا يخرج شيء منها عن ذلك وسيكا كتبعو أنه إسوالله با أبقى آه، إليه وكتبيني منه كيف كفان منه فإذا تدبر العبد ذلك أو رسمه لا ريب يلتك اليقين كي يروح الرسام إليه ọ̀rọ̀ kan yóò dùnkún yóò dùnkún ìṣẹ́jú bẹ́ẹ̀ àlékún kí ni ziyara tó fi yẹ kí ni àbúrò kọlọ́ọ̀bà kọlọ́ọ̀bà ni àbá tí kí ni ti gbọ́n kan ni wọ́n kú bí fi ìmán bí wà ní àgbára nínú ìmánì àti gbọ́n sí ìtawakul bí wà ní kún ní àlékún àti kí ni gbọ́n lọ́lọ́ọ̀bà gbọ́n lọ́wọ́ bàbá wà pé هذه خلت الأسباب العظيمة láàrin àwọn sọ́dún brown tó sọ́kà fún wa yìí tóbi yìí ìdílò aláfọ́lù ilmi bí asùnmá iláhí wa sí sáàtì gbogbo in ti fún wa nípa ọlọ́dún ń bẹ fún kí ẹn mọ̀ nípa orúkọ náà bá tàwọn ìròyìn ẹ̀ wọ́n sì gbà sí áàdìtì abdi iléyìí àti ìgbàgbára bukata ìyẹ̀sí ọmọ náà kọ́ máa àwọn kọ́sí gbàgbé yá fọ́fá ìsìkálẹ̀ àbúrò rahmatika oní ọlọ́ọ̀bá ọ̀fẹ́ká ọba tí máa fínà ìfitáàlì àbúrọ̀bà ọ̀fẹ́ká ọlọ́ọ̀bá tí kò kọ́ àmì ẹ̀fún mi kọ̀ọ̀kọ̀ ọlọ́ọ̀bá ní yá fàtáwò ọlọ́ọ̀bá náà ní fàtáwò ìfitáàlì sí ìfì máa sí nǹkan tí káyà bí sínà ní ẹ tí náà ní sí ẹ̀fún mi ó bí wa ìyá rọ̀bá fi bọ́lọ́ọ̀bà ni sọ́kọ́sọ́lọ́ọ̀bà bọ́lọ́ọ̀bà àánú ọlọ́ọ̀bà lórí wọlé ẹ̀sìn àwọn ọmọ ọmọ wa lórí ìjọ ó di yé wa bó ìjọba mọ̀ nǹkan rí sọ́dọ̀ pé ṣíbi tó láàájọ tẹ ẹ̀lẹ́gbẹ̀ ilé yìí bílágbára bùkátà ẹrú àwọn ẹrú ìbáàdì ilé yìí bí sọ̀rọ̀ ọ̀lẹ́sà onáta àjọ àdọ̀ mi náà tó ìbáàdì ilẹ̀ معرفة ربهم وخالقهم ومالكهم ومقدر شؤونهم ومقدر أو رزاقهم بل kò sí bùkátà tuntun ló nídìí kẹrù bùkátà bẹ́ẹ̀ sa ọ̀nà kàkà kò sí kẹrù bùkátà أعظم من حدث عباد يذكروا ما بكاتا إلى معرفة ربهم ولا مبارك وخالق واسد داري مالك ومكنوا ومتدبر أو شؤون ومتدبران مداري على عالم بيوا وما دا وما دا ولون دا كما تسمونوبا ودي ومقدر على ذلك يكتب الله عنه سوى وما لولا وما لولا وما إلى ذلك ربما سنة الأجل ثلاث بكف وربا الذي لا جنا لهم عنه صرف العين يقومون يورو يكتب بك كما ما سجنوا على مريوا فأدعاء كتلبي قوى أدعاء يقضي اللهم رحمتك أرجو أرجو فلا تكلني إلى نفسي نفس العين مسلول شان كله لا إله إلا يعيج كي سادوا عن النبي صلى الله عليه وسلم سوى يعيج اللهم رحمة العرض والله عالم المنجرة لا تحميني إلى نفسي تبقى مثل تلوكا مثل تلوكا وانتقالي شوافير يعني شان بقى عمر من ممتوزين لا إن كل ما كتبونك جميل وتبقى مالي لون لون كل لون فعلي فعلوه wọ́n lọ lọ́wọ́ nìkanú rẹ̀ wọ́n sọ fún àwọn ẹnìkan tó nìkan nípa àwọn méjì ọmọ kí èyí jùlọ ń jà ìwọ ìwọ ṣe rí ọmọ kí èyí jùlọ ń jà ọwọ́ ọ̀kan wá ju ọ̀kan kí wọ́n wá bìí wá síwájú ọ wọ́n sì gbogbo àwọn méjì lọ kí wọ́n wá bìí wá síwájú ọ tọ́hún yìí tó lágbára yẹn wá fún ẹ̀nà mọ́ lára kí lọ́sọ̀ fún un ọ̀fìn lọ́nà ọ̀rẹ́ mẹ́tì ìdìbò kò fà yú ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni kí n bá ti dọ̀lọ́ kí n bá ti dọ̀lọ́ ọ̀bọ̀ kan ọlọ́lọ́lọ́ tó lọ́ọ̀bà gbọ́n ọjọ́ tó lọ ní ọjọ́ ojú náà ti kọ́ ọ̀bà tó lọ́ọ̀bà ti ń kàn ó di eyín ọlọ́ọ̀bà àwọn olùdílé ayé ilẹ̀ ṣe tó lọ́wọ́ jẹ́ kókó lábẹ́ ìgbà kan ìgbà bẹ̀rẹ̀ tó ní àwọn olùdílé wọn á fẹ́ ha wọn á ní ilẹ̀ ṣe tó lọ́wọ́ jẹ́

olórí burú ṣe tán àlùkọ́ ni àwọn gbogbo àwọn tó wọ́n fún alábẹ̀rẹ̀ gan ìṣẹ́lẹ̀ ọlọ́ọ̀bá ń pa wọn ó ní ẹwà olùmọ̀tò fún ọlọ́ọ̀bá tí wọ́n ti fún ọlọ́ọ̀bá sí ìdè yóò máa sí ọlọ́ọ̀bá sí yóò máa ní yẹkí nǹkan ọlọ́ọ̀bá sí yóò kú fún ọkọ̀ ilé sàn rí ọlọ́ọ̀bá ọba Qur'an al-Karim ọba náà ilẹ̀ lọ́wọ́ ولا أقل من ذلك يكون قاتلين عنه ولا صلاح لهم في ليوليريات السعير ما على إلا بمعرفته يمكن كل قوية ما يمكن مولوما بعيد وإبادته كما تجد والإيمان به وحده سبحانه وتعالى كان يدعو بعيني كذبه وحده سبحانه وتعالى ولعاذا فإن حد حد الحب إلا الكيرو شيئة إبراهيم من صلاح ابن مجاهدة لاستيقاظه من المدي في أفن النعيم السماعة في أن يأتي التكفل إنما يكون بحب المعرفة بربه سبحانه وتعالى يوم بابات الله بعثي بلوان ورقة يعني عمل بذلك أتسمى تكلوين وذلك بتدبر أسمائه الحسنى إلينا نكتب ربك ورك الله بكر وجلو وصفاته العليا أسماء رؤيتك جلو الواردة في كتابه وسنة رسوله صلى الله عليه وسلم لتعرف أن نترى الله وضع أتيسنا مثلا أتيسنا أولا بدك درجة رأيه قال لا يترك رقلا فنبي قال لا يترك رقلا تسقاني إذن روح báànà fi súnà tí kò wọ́n gbọ́ láàyè láti fọlọ́wọ́ ló kọjú òsìn àti ẹ̀sọ́ra rẹ̀ wọ́n àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn mú simple ló lè kílá lè lè fi kí kí wọ́n tọ́ ní bàbá bọ́ọ̀dù nìkan ẹsẹ̀ ńlá ni wọ́n tọ́ tọ́ yóò gbà láàrín tí lè lè kílá ní ìtọ́lọ̀ bàrí náà ni wọ́n ti fún bàbá ìyá ẹ̀kẹ́ jọ ọlọ́ọ̀bà àwọn jẹ́ wọn pé òtúlá ní adéwálé adéwálé mọ̀ọ́mù abẹ́tẹ̀lẹ̀ àtìlátìmọ́ ní abẹ́tẹ̀lẹ̀ adéwálé mọ̀ọ́mù. ẹ tàbí kí òun òun lè fi kó bá dáná àbí mọ̀mọ́ bẹ́ẹ̀ wí òtúkọ̀ kí lè máa fún òun àbí kí nìkan ó bí ẹyin tẹ́lẹ̀ kò tó kún bẹ́ẹ̀ kò sábà ń bí kàlẹ́ bí ìtìlẹ̀ bí kò dáa mọ́ pàtí náà ló kù sí ìkúdà rẹ̀ láwùjọ ló fi ó bí ẹyin àbí wọn àpọ̀lọ́ ní abọ́gbọ̀rọ̀ gbọ́rọ̀ wọ́ọ̀dù خوف يسوره الواردة في كتابه وسنة رسوله صلى الله عليه وسلم ايدي ابو هو انه تعالى وباتي سنة بي سلم مكانها سلما صحية تيزي بوي ni èyí tó kí lálàáfíà tẹ̀lé ìmọ̀ tó kí ìjàbù ó ti fẹ́ tẹ̀lé ìmọ̀ kò sí àyíra rẹ̀ dúró na ayẹyẹ jẹ́ hada ṣé àmìnà aláàjẹ́ pé ó ń ta àkọ́kọ́ kan náà يصرفها عن موارده ومرادهم ومدلولهم أسلاك تسنجي حرف أنا بجي تسنجي كان قوم بالجبالير قلوها تنتقى أو يشبهها بشيء من صفات الخلق بس نوك كلمة وككان إنه وكرونيوها الدنيا هذا تعالى الله عن ذلك ولو بام مدبع ولو بام مدبع تنزل وتقدم ما فالله جل وعلا قال الله جل وعلا ربهم ليس كمثله شيء هو السميع البصير قصي ولا ولا هنا لو جلد ولا ولريد له له الحمد كله كنت على أسماء الحسنى لوريا وبكنا سوري وعدلو صفات عظيمة أتوان رؤية تكتب جلو وعلائه بكير أموري قولي أجعي علاء ربكما أموري الله ربكما لو تسبي الأثناء الله لنيي والحسن في صيّا رجل لا نعصي ثناء عليه آتوا لك من يلوبا هو كما أثنى على نفسي بذني ناري سبحانه وتعالى ذلك قريب يا نبي حبا يا نبي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على الدار مين في الجسيمة كبيرة من جسيم بعظيمة وديوة على مبايع فرانكو على ربي إنه الله الله بني ما الله بني Assalamu alaikum salam tí ọ̀rọ̀ tí àwọn Yorùbá wọn sọ nípa ilé tí gbọ́ àgbáwò ilé tí àgbáwò ìgbàlódé ìjọba ìgbàlódé ìgbàlódé. Ẹ káàbọ̀ wo ni káwọn wọ́n lọ́wọ́ pé kí wọ́n bá ròyìn àrẹwẹ̀sọ̀ lójú tí nasa kan kan bí i nasa kan fọlọ́run yóò ròyìn ara ti lóye tí kọ́ ló ń gbọ́rọ̀ àmọ́ kò bí tí wọ́n tẹ̀lé náà ní etí ìlú àti ilé ẹlẹ́tì wù òun fọlọ́run ní títí ìṣẹ̀ra fún ara ẹni kọ́ ń tẹ̀lé tẹ̀mí ìgbọ́rọ̀ ìtìtọ́ kọ́lọ̀ bọ̀ mi gbọ́rọ̀ àmọ́ kò sí nasa kan kan fọlọ́run pé wọ́n sọ pé jẹ́dúlá ìfọ̀kàlọ́ sọ̀rọ̀ ìkúnnú lọ́ọ́bí ní ẹni ńlá ọlọ́run rí àwọn ojú ọlọ́run lọ́pọ̀ tó náà sọ pé etí ìgbà tí etí ìròyìn ọlọ́run bá yẹn wọ́n ní ìgbà tí gbọ́rọ̀ yìí ìròyìn ọlọ́run bá fine ìgbọ́rọ̀ mi yẹ kó ti lọ nìyẹn ọlá òtí àlà. ọlọ́run là ń sọ. kò sí bí wọ́n ti mọ̀ yẹn kì í gbé tí obìnrin. ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ nípa ń pé ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ nípa ń pé ọlọ́run ọba bímọ àmọ́ bí ẹ̀sán báwo ni. ọ̀rọ̀ burúkú ni kò tẹ́ ìwé ilé ìwọ̀n burúkú ni tí wọ́n bá ti ṣe ọmọ̀rọ̀ sọ náà ní yorùbá ìlànà rẹ̀ ọmọ̀rọ̀ sọ náà ní yorùbá kò ní ìdíkì máa tó báyẹn ó di yẹn ọ̀la òtà làálọ̀. ẹ̀ ẹ̀sìn tó bá tí mo ń fẹ̀sán ní kò í kò í wọ́n kàn fi ọ̀rọ̀ ní kò í mi rò pé nínú ìdẹ́rùn wọn sọ pé ìyẹn máa ń bí ọmọ ni mẹ́sàn-án kò í tó ti pé ó ṣe bí qualification láti kò. communication is fún wa tíwáyé ẹni bí ṣe ìwé ìfọlọ́ ìgbà lóṣù ìfọlọ́ ọba bímọ kan níbi kan ọ̀rọ̀ ń pa àkíjà àti kẹ́ ẹ sí ìfọlọ́ ti wọn ara rẹ̀. láti wà kí ara ìfọ̀n ọjọ́ kan pé káàbà ìpín ọ̀rọ̀ ń pa àkíjà kiri tí wọ́n ń gbà wọn láyé láti máa wọnú ẹ̀ ní ìwáyà yìí wọ́n ni arrahman wa alal arshi istawa wọ́n wọ́n bọ̀ jọ kí ayé gbogbo wà lórí àlàárà ṣe arrahman wa alal arshi istawa wọ́n bẹ̀rẹ̀ sí tù wọ́n sì tù rahman ni arrahman wa alal fi sùnmọ́ wá sí wọ́n tó wà ní sùnmọ́ wọ́n fi kàdí tó wà nínú rẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ iná hù tó wà láàrin sùnmọ́ rẹ̀ wọ́n máa tẹ̀sán sàrá ìfà rẹ̀ kí ni aláhùn náà aláhùn yẹn وفي ويقني الرحمن على رحمه الله في الجوز بنياري ثاني ولو بعوض كل مين الجايات الجايات اللي في جسا بلا جسا كلهم بكلهم بي ودي الله لو بيفيله فلو كلهم ابو بينا الله ما عنده سبحانه وتعالى ما تبان بس هذا ما جزاء الإنسان ذلك دولة دي كبيرة ما بي بي kí bí wọ́n ti mọ́ náà wà. a ti yé ẹwọ ọ̀rọ̀ yìí mo ti fẹ́ gba àwọn ìlú mẹ́rin tí bọ́sùmọ̀ yìí gbogbo ìmọ̀mọ̀ asúnà gbogbo wọn ìmọ̀mọ̀ Malik ìmọ̀mọ̀ Abu Hanifa gbogbo wọn ìmọ̀mọ̀ Malik ìmọ̀mọ̀ Shafi ìmọ̀mọ̀ Ahmad àwọn mẹ́rin tí bọ́sùmọ̀ náà nìyẹn gbogbo wọn alùsùnà gbogbo wọn àmọ́ tí wọ́n fà sí ní kí ìmọ̀mọ̀ Ahmad bin Ambal ní ìmọ̀mọ̀ alùsùnà ọ̀jùmọ̀ اخواني القرآن مخلوق اخواني راهو القرآن كلام الله اما صوات التعويل ما فانا تكون تكون ماما امد وين دون وجبة اخواني القرآن من التورات التورة والزبور الزبورة والإنجيل الإنجيل أمك حوالي والقرآن هذه makarok àwọn kan yìí wọ́n nà káwọn wọ́n ni ìkàwọn rẹ̀ sí kí táwọn ọ̀rọ̀ yìí làwọn kí ní kùránì làwọn rẹ̀ fẹ́ wọ́n ni kí imam ahmad náà sọ bẹ́ẹ̀ wọ́n tó fi pé ibi tó bẹ̀rẹ̀ tó bá ẹ̀rí àfi kò lójú sí ìjọba rẹ̀ ó ní ẹ̀yìn àpá ló lè yé لا إله إلا الله محمد رسول الله القرآن مخلوق ما في حدي أما مجد حقوق ما فيه وقف ملفة في الإمام أحمد بن عمد الملي أودي يوا سو أنا أقول كتير تعويل على القرآن على الإنجيل على الزبور على الإنجيل على التوراة هذه مخلوق أولي يقولون أول rárá olóògbé ẹ̀yìn èyí ni tẹ́límà agbójúmọ̀ ìtàkọ́kọ́lọ́ àwọn ẹwà ọmọ wa gbà tí àwọn ọmọdé ronú sọ̀rọ̀ ẹ̀ tí àwọn tó máa ń ṣe ẹ̀kẹ́rò sí ìjọba nípa ọmọ ẹ̀ ṣe sọ́nà láti ṣe thirty three wọ́n sì ń sọ́nà lọ́mọ ẹ̀ tàbí àbí ọ̀rẹ́ mi àwọn àgbẹ̀ sọ́nà láti ṣe three thirty three wọ́n máa wí nù wọ́n ní alámbílẹ̀ tàbí ó ní ó ti yé wọn nù. ọmọ mi sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n sọ wọ́n lè ṣẹ́kọ̀ ní ṣùgbọ́n aláàlá ti ṣe ṣe tírì ó bí yẹn ó sì yàwó yẹn ká ẹ̀kẹ́ ṣùgbọ́n aláàlá lè gírí ọdún tí káàdì àwọn tó yẹ bẹ̀rẹ̀ pé ṣùgbọ́n aláàlá ti ṣe káàdì àwọn èèyàn yìí àwọn ṣe tó yìí yìí ṣùgbọ́n aláàlá ti ṣe káàdì kúrò aláwọ̀ bùkàlà gbogbo wọn kọ́kọ́ lè kúrò aláwọ̀ bùkàlà kúrò aláwọ̀ kúrò aláwọ̀ kúrò kí mo máa fún kí tó kọ́ kí tó kọ́ lẹ́nu lẹ́nu láti ṣe kí tó rí. ó lọ wẹ́ iná tó bá bọ́ síta wọ́n kò wọ́n àbí mi ò mọ̀ nǹkan tó rí. àwọn ọmọ ìlú ayé ibi kan ẹ̀ tó àwọn ọmọ ìlú kúrò láwọn mọ́kànlá mọ́kànlá wọ́n kúkà fún mi wọ́n mọ̀ tó pé gan bí ọmọ ń parẹ́ jù bẹ́ẹ̀ kí ló ń parẹ́ ẹ̀yẹ́ ìmọ̀ ń parẹ́ sọ fáwọn àmì ìsìn ẹ̀yìn náà fáwọn kan máa ń bá lẹ́nu yín ẹ̀yìn náà wípé ní ìsìn alàjù ní gbọ́ nípa tí ó yẹ kíkò alájì láwọn tí wọ́n bá kí lẹ́nu wọn kò ní jìyàn ọlọ́run sí ojú olóbi tó ń sìn. Bọ́ọ̀ bọ́ọ̀ ń ta àkíkà àwọn àfọmùlé rárá àfọmùlé rárá gbogbo tó wájú máa àkéda ìtú ọ̀hún tó bí nìkan mú wọ́n mú ọkọ̀rọ̀ tẹ̀ wá wọ́n mú ọkọ̀rọ̀ tẹ̀ wá kí ìjọ sí wí nǹkan rẹ̀ wọ́n lè sí wí nǹkan rẹ̀ ó di yé bọ̀lá ọ̀tọ̀ ẹ wo láríwájú ọlọ́gbà ti dáadáa fún báyìí nígbà tí ó fi oríṣi lé lónìí rẹ̀ ó lè dá nìkan ní igbó dúdú kiri kiri kiri kiri kiri kiri kiri kiri wọ́n pẹ̀lẹ̀ ní ọgbọ̀nkẹ́ dúdú òtùtù ní wọ́n pẹ̀lẹ̀ ní kòkòrò kankan wúrò wọ́n pẹ̀lẹ̀ rẹ̀ ọdún wọ́n pẹ̀lẹ̀ tẹ̀ wọ́n tó àtúndé kí wọ́n sọwọ́ ní wọ́n náà tutù ìlú àtúnwọ̀ sí fàt àwọn kan bẹ́ẹ̀ lọ́wọ́ kan ló sọ́kọ̀ ọ̀dẹ̀ pé aláàjì jẹ́ wí kó lágbára o àwọn lọ́wọ́ Yorùbá ní ju bí abájá wọn ní mọ̀tàwí lọ igbó dídú kirikiri o kó sókòkò kí wọ́n tó rẹ̀ sílẹ̀ ní kẹsàn pẹ̀lú kòkò ó dé wa wallahu ta'ala àlà bó ti lọ nìyẹn wa alaikum salam tó lọ́wọ́ kan. ọ̀rọ̀ ọ̀làwà ní ìbọ̀yìn alẹ́ sàlám. alẹ́ sàlám tó sọ̀rọ̀. nígbà tí wọn ní ìtọ́ra àwọn ní ìgbà tó wọ́pọ̀ àbàtà ní kọ̀ọ̀kan ọkọ̀ òfin náà lọ́nà pé ṣé wọ́n ṣẹlẹ̀ pẹ̀lú wọn lọ́wọ́ bá níbi ilé náà láti ṣòro bí iṣẹ́ yẹn lónìí níwà lè ṣe hajj ẹ̀yà ti dára mi ọ̀ àbí ìrànjẹ̀ yẹn bọ́ ara mi húnmúrálẹ̀ irú àwọn kankan wo ní lálẹ́pìlẹ́ bọ́ tí yóò ṣe ní haram ní sábà yẹn pé kí yóò ba hajj yẹn jẹ́ tẹ́ntì yóò fi darí títì ní ní ẹ̀sìn hajj títì. ṣé ẹni kó máa tìjú mí lẹ́yìn ọlọ́ba ìfọwọ́ àgùnkò máa tìjú mí lẹ́yìn ọlọ́ba kó ní kó sọ kó sọ bí ọ̀sán bá tún kàwé nínú àǹbẹ̀ àbúkọ̀ mọ̀lẹ́kà sábà àǹbẹ̀ ọ̀sán bá tún kàwé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó sọnù parọ́ àdúrà àtàkùrà ọ̀gbìn ibi àwọn àdúrà tó ń lù yàn sí ọ̀gbìn ọ̀gbọ́n tó ti ní kíkì kankan bá dé hajj ẹ̀rì pé aṣọ kàbá wọn kàkìkì ẹ́ wọ́n sáré pé ọwọ́ èèyàn lè kàn án táwọn èèyàn mú bíléèdì lọ ó fi lẹ̀ ábí yá ń gbà gbà àwọn ọmọọ̀sán yẹn dábàá fún fún omi bàbá lè máa ń sọ̀rọ̀ yóò máa wò ẹlòmíín lọ pẹ̀lú bíbi kíní sáré pàtì kíní kíkẹ́ kíkẹ́ àìjẹ̀nà ara kábà wọ́n fi àgànà ara kábà wọ́n di eyín bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ ọdún mọ̀bí náà wọ́n di láàrín bíbí sàárà bíbí yóò mọ̀ sí ọgbà mọ̀bí àbíbí yóò mọ̀ sí ọgbà mọ̀bí àbíbí yóò dọ́kítà ló gbé bá ló bìrì ran islam ẹ̀rọ àwọn akari wọn ìfòfò ọlọ́pàá ọlọ́pàá yẹn tó kó lọ báyìí ìfòkẹ́bì ìfòkẹ́bì ìfòkẹ́bì ọ̀nà ayà gbàlù wọ́n lọ́nà wẹ̀ wọ́n ní ìfẹ́ ọlọ́run tó fún mọ̀dínà wọ́n tọ́lọ̀ ní kòtùkọ́fì kúkọ̀ ló ní fẹ́ẹ́ ó di ìjìlọ nìyí ọlọ́wọ́ akọ́kọ́ àná ọmọ máa dín ọkọ̀ bí káàmà fún oṣù kùtù kùtù bá rí ìgbà yìí gbọ́wò lẹ́sẹ̀ àá bí mi bẹ́rẹ̀ kí mi nà ẹ̀ka wí mo ti bọ̀ sọmọ kùtù káàmì ni máa fi ṣe báàlì kí mo sẹ́rẹ́ àmì tẹ̀lé àwọn kan tó. mo ti ní káyọ̀ bọ́lá abẹ́rẹ́ ẹ̀bà sí àwọn yẹn máa ti. àwọn míì máa ń dìbì ẹ̀bọ̀ àwọn bí i àmì fún pé nípa àwọn ará Pakistani tí wọ́n fọ́ ra òkú kan rà tí wọ́n ti pè é bọ̀rọ̀ ká ẹgbẹ́ ojúmọ̀ ìsẹ́rọ̀ mìíràn ọmọ fọ́ọ̀rọ̀ alábàáyìn tí ó ti gbogbo ojú wọ́n nìyí ìtùtù gbogbo ìdá àgbẹ̀rẹ̀ ìgbàlẹ̀. ojú gbogbo ọlẹ́ ah! ẹ lè gbígbà lálẹ́ wọ̀ kàkà Saudi àfikà lè tó bàárí lókù tó máa ń tẹ́rù rẹ̀ tó máa ń tẹ́rù rẹ̀ máa ń tẹ́rù rẹ̀ anything the line. ọwọ́ tún wọ́n yẹn wọ́n hàn. aláwọ̀ àlà ọ̀rọ̀ tí wọ́n ń yẹn wọ́n yẹn bá ọkọ̀ kúta nù wà ní. náà ìjọba mi kàn án dúró wọ́n ti àlùbọ̀ títí wọ́n ti wà ní sọ́wọ́ báyìí wọ́n ti lẹ́yìn náà wọ́n jẹ́ sísíkì wọ́n ti wúrò sí i. wọ́n ti sọ̀rọ̀ lórí yìí kílẹ̀ ṣe wúri ẹ̀ṣẹ̀ sí ìlànà fún àmọ́ àwọn olùkọ́ làwọn tó fi ẹ̀kọ́ wà ní kókò sọ́ọ̀lẹ̀ wọ́n bá jí pé èsì sí kankan tó wọ́n ṣe subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ó lè gbé ọ̀gá yìí láti láti láti láì ìparí ìyọnu kílẹ̀ lọ́dún wọn ẹ̀ṣẹ̀ ṣe wúri gan ní mọ́kà ni àwọn tí gbẹ́dìmọ̀ kílẹ̀ di àyè sí ó yẹ bí kílẹ̀ lọ ní ọlọ́wọ́ bá kó sànù wa. náà àwọn ẹ̀mọ́ tó gbọ́dọ̀ pé ọlọ́ọ̀tí sì ni mi ò sì lọ sí hajj èyí tó lòun ọlọ́run ti ní kánábí Ibrahim kàtó yẹn ìgbọ́n sábà yẹn ṣé ọlọ́run ti kò wá mi ò sì gbọ́ ìpè rẹ̀ ilé tó lọ́nà wí ni àbí ọlọ́ọ̀tí ní ni ìtumọ̀ ilé tó lọ́nà wí pẹ̀lú ògbóló ìgbà àwọn ẹ̀mọ́ sọ ògbóló yẹn nígbà tó wọn. ìgbà yẹn ó sí kó ẹgbẹ́ wọn ló sì bọ́ láàrín olùfẹ́ ọlọ́run tó ọlọ́run pé wàhálùn fi náà ìpínlẹ̀ àwọn ènìyàn ọdí ilé rẹ̀ bẹ̀ pé ìkọlọ̀ kan ní kọjá náà ní ọlọ pé nígbà tí bẹ́ẹ̀ ó rọ̀ máa sọ ojú wọ tẹ́tí yẹ kò sí ìdájì ọmọ mẹ́ta ọmọ tuntun máa sọ ojú pé wà ara ayé fi hadi máa rí àwọn àkókò ṣe bẹ́ẹ̀ mo ní fẹ́rẹ̀ sí àdùn ńlá sí ẹ̀ mojú ẹjọ́ tó lọ́dún nù ní wọ́n kọ́ wà oyẹ ìgbà àmọ́kọ́ ní ọjọ́ ti kọ́ sí ìṣàjẹ̀ yọ̀ kan rí ní ẹ̀sìn yẹn sọ ọlọ́run sí kìnnà yìí àbí ìjọ òní sí àwọn olùdá lọ́nà ti tìtì tẹ̀ kọ́ ti pàpè bá ti fi náà kọ́ ti pàpè yẹn ẹjú bá dẹ́pẹ̀ ó kù fọwọ́ rẹ̀ ìjọba dẹ́pẹ̀ ó kù fọwọ́ rẹ̀ ìtú wa ń sọ̀dí nǹkan bá mi ìtú wa ń sọ̀dí nǹkan tó wà mọ́kà tó wà mọ́kà kí sọ̀dí bá wà mọ́kà ní gbogbo ṣe hàn jù sí mọ́kà náà lọ́wọ́ ó di yàrá abdulrasheed àlàfà abdulrahman ọmọ mọ́kà ni ọmọ mọ́kà ni. kò sí lọ ìyàwó rẹ̀ náà ti lọ ní àbàbà rẹ̀ náà yà wọ́n máa yàwó bàbá rẹ̀ lọ àwọn tó ń bọ̀ sí ìyọ̀. lọ́rùn wíwá yàn wọlé rẹ̀ rẹ̀. báwo lẹ fẹ́ ṣe ọlọ́dẹ nígbà wo ájúgbà àti fífi táwọn akó yẹn fún òkìkí àti jàǹdà yẹn àti oúnjẹ ní ìfúnlágbà ó dá wà wà àmì àmẹ́rin ní ìgbà tí òun báyìí kò lọ kó òun àmọ́ pé èdè ọlọ́wẹ̀. Dájú ẹ̀sìn àtọ́nà bá ní kí mọ̀ mi láyé àjọ tí ò bá kú tó ti tẹ̀sán. Káàkiri àmà tó fi èsì. Nígbà tó ń pé olóńgbò ìgbẹ́ ọlọ́run dá ìlú wọn sí àmọ́ tí owó ṣe àmọ́ tí bẹ̀rẹ̀ sí àmọ́ tí owó ṣe títí ìwọ̀n àlùfí láàárẹ̀ ló ṣe àárẹ̀ ìdámẹ́ bí ọmọ tó ṣe Ìgbésí láti wọ́n ẹ̀ẹ́ fíjì ìgbàmọ̀ ẹ̀yìn ìgbóni 1.5 million ní ìgbìyànjú. Ìgbésí 1.5 million ní ìgbìyànjú fifty one thousand ní nigeria pictures nineteen ninety four fifty one thousand lẹ́sàn ó jẹ́ fún yín ní one thousand dollars ó di ojú ó jẹ́ sán lọ one thousand dollars ó lọ sẹ́pẹ́lá hotel ó ba fifty four thousand naira mo mọ ìlú mọ̀ fún ayé àbájá fún nineteen ninety four ninety four fifty one thousand owó hajj in fact láyé àbájá ni mo rí pé wọ́n hajj láti ọwọ́ ní títí ṣe lọ kò yé ọ̀rọ̀ ẹ̀rọ every year kí wọ́n hajj máa pàtó ni àwọn tó dúró ni ìgbàlú ní ìṣó dúró ní nìsí ìrọ̀lú ní nìsí ó dúró sí láti ẹni tó bí lọ nìyẹn ọlọ́run sàánù wa. Wa alaikum salaam nípa àwọn pé ọlọ́run wa àfà ní kẹ́ni sọ̀rọ̀ nípa ọ̀húfù rọ̀hìn. náà pé ọ̀húfù rọ̀hìn ní pé ó kọ tí ọlọ́pàá fi anẹ́sìlán gan pé ọ̀pọ̀lọpọ̀ lómi wọ́n mọ̀ kírẹ́sì ní pé Mohammed tí wọ́n mọ̀ fi ó kọ wọn wọ́n lè fi sí ara nípa anẹ́sìlán fún ni Mohammed kìíkà wọ́n wá ní èyí tí ọlọ́run bá fi anẹ́sìlán gan ọ̀pọ̀lọpọ̀ egílẹ̀ lónìí wọ́n fẹ́ bèèrè pé bẹ́ẹ̀ rí sàáyé pé tí ọlọ́wọ́ bá bá sọ ẹ̀ nìkan bá pera rẹ̀ àkíkà òmànà ẹ̀ bá pẹ̀lú ọlọ́wọ́ bá bí rọ̀húfù rọ̀hìm Muhammad rọ̀húf Muhammad rọ̀hìm báwo ni àlámọ̀rí rẹ̀. ọkùnrin bíi tí wàá ti máa rí kàmẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ kọ́ àwọn إنه قرآن يا جماعة جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أفهم به هو لما تبقى بالمؤمنين رؤوف رحيم أعرف عن به so ya wani muhammadu ma'aruf bi ma'aruf ra'in kamar bin muhammadu ar-rahim الاثنين وفي الاثنين محمد رعوف محمد بن له دفع أبوكم في رحمن رحيم الرحمن الرحيم كلي صبروا والله تعالى كبير انه قلوبا محمد كبير يعني يودي هنا ليه ليه هو محمد جميل kò common wọ́n ti fi àbúrò ó fi ti bí wọ́n tán ní mọ́mọ́dé kàbí rà ní ẹ̀kọ́ ni. ó ní kí o fún ní màrífà ẹ̀ òun ní ó fún yẹn ní pàtàkì ìmọ̀ràn. kí ọlọ́ọ̀bá ni wọ́n bá wí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní fún un business ní kí ọlọ́ọ̀bá ló ní. lórí ìdílé ìdílé náà gbé mọ́mọ́dé mi dé mọ́mọ́dé mo ti lọ dé ìdílé àwọn ọmọ ń lu mọ́mọ́dé ti fọwọ́ kúkọ́ yẹn. bẹ́ẹ̀ ni ó ti ṣe àwọn tá à ń sọ nípa òkú ìjọ náà ọba là ń sọ àdébí sọ náà pé wọn kó pàtó kó ká ìyẹn bẹ kó aburú bẹ pé muhammadu bin kí nílẹ̀ gàdọ́ pé ìjọba wà pé muhammadu ní abẹ́rẹ́ abúlé ní ìṣẹ̀lẹ̀ kó aburú bẹ àtọ́nà ọba ìṣọba tó bímọ ìdè ìdè rí mi ọ̀la òtà àlẹ́ náà gbogbo ìjọba àkúrò yẹn ọlọ́wọ́ ọba ṣé mu àwọn àdúgbò àti bàbá yìí bímọ ọlọ́wọ́ ọba bá ti fẹ́ dẹ́mọ̀ bàbá ni mo ń tí àwọn òyìn ọkàn báyà mọ́ sọ̀rọ̀ ọlọ́pàá bí mi o bóyá ara lé ọ̀rọ̀ síkà ló gbà lọ́lé ọba àkàrà nínú àwọn ọba àdíkà ní ní lèrè ìdíkà ọmọ yìí ọ̀rọ̀ àjùkú ní kálá àtẹ̀ is what you are saying because God hears you mo yẹ kí n ti pé ó ti gan-an bí ẹ̀kọ́ ọlọ́run ọba bí ó ti pé mo yẹ kí n fún ọlọ́run ọba ọlọ́run ọba ní etí là ọ̀rọ̀ tí mo fi máa ń fi kí yẹ so àmọ́ mo ń máa wo fífa àmì sí pé kí ọba mi lóbi wa wọlá òkè làálẹ̀ náà ọ̀yà kù. ẹ̀ẹ́d ìmọ̀ bóyá nọ́ọ̀sì quran bí àwọn èèyàn kan ti máa ń sọ ni wípé nọ́ọ̀sì rẹ̀ ti máa ń kó búrútọ̀ rí gbàyè rẹ̀ then àdìs kan á wà tó ń sọ fún ẹ pé ní àwọn kan wà nínú sàárè tó ṣe pé ní wọ́n máa jẹ ìyà wọ́n àgbọ́n lè rè pé ní kí ni ìyà tó ń jẹ pé ní ìdí rẹ̀ ní pé ní wọ́n dúró tán kíkọ̀ fún sí wọn lára ẹlẹ́fún ẹ̀bá mi sí ìpínlẹ̀ àlàyé bẹ̀rẹ̀. àdìsí ẹ ní ìpínlẹ̀ ẹ ló kúrọ́ tí wọ́n dókò kò sí ìlú dókò ní láti jọ ní sàárẹ̀ àbílẹ̀ ń lọ ni bí wọ́n bèrè lọ́wọ́ àlejò ńlọ lọ́wọ́ dúró wọ́n ní ìwà méjèèjì yìí ìyá ń jẹun ní sàárẹ̀ ìdá àwọn tẹ̀sí ní di mẹ́sẹ̀ ní mú ìyàjọ́ ní òṣèré wọ́n rò pé kìkẹ́ ńlá ni ilé olóòfó ni eléyìí kì í paramọ́ ń ta ẹ̀tọ́ ọkọ̀ ti paramọ́ ó ti ìfẹ́ máa fọ́ sílá ọkọ̀ ní ara ọ̀ kiri báyìí nìkan ni kò ní lọ sí kọ́má ilé ọkọ̀ lójú kan wà tó ní kò ní lọ sọ pé bo àṣírí ó di ọ̀bọ̀ tó dé nìyẹn ibi tó dé tọ̀ ni ó dé tọ̀ ni o ó bẹ̀rẹ̀ tọ̀ ni o mo ti kíkọ̀ tàkìlá ẹlòmí lè bẹ̀rẹ̀ tọ̀ pé kíkọ̀ tàkìlá ẹ̀yìn ẹ̀sìn kíkà sí láàrin ní ìbòsùn fún àmọ́ ẹ̀dùn ó pọ̀ àyè tó léwu níbi ìsìnárì omi mìíràn pé iṣẹ́ àbára rẹ̀ kò sí àyà ti bẹ̀rẹ̀ sọ wọ́n lọ sí tíra mọ̀tò àwọn dánìsì wọ́n ti àwọn kòkòrò yìí ẹ̀ mọ̀ bí ó ti báyìí sí wákàtí mọ́ra sí ìgbà orí àríjà nù. ìdílé tó bó dérí nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀kò báyìí mẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam. Abu Hikima ni wọ́n ń bèrè wọ́n ní ẹni tí ó rẹ̀ fúnjọ ọdún mẹ́ta ó wá pa irun tì ọjọ́ àkọ́kọ́ tí àárẹ̀ yẹn bẹ̀rẹ̀ ó kí àwọn ọ̀run kan àmọ́ kò lè rántí nígbà táàrẹ̀ yẹn lọ kò lè rántí àwọn èyí tó kí nínú ìrun ọjọ́ àkọ́kọ́ yẹn tó bá fẹ́ sànù yẹn àwọn ìrun yìí padà ṣé yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àṣùgbà ọjọ́ àkọ́kọ́ yẹn ni àbí báwo ni ó ṣe ṣe gbogbo ààrẹ ti bá ń ṣe ẹrú ní wọ́n gbà tí wọ́n ti mú làákà rẹ̀ lọ́kùn lọ fìrún lẹ̀ àti wọ́n ti mú làákà rẹ̀ lọ́lọ́kùn àwọn ní wọ́n gbà tá ààrẹ yẹn bá ti mú làákà rẹ̀ lọ kódà bí kò lè ẹ̀rọ àdáyé sí kẹ́ẹ̀ mọ̀ bí kò lè sí kẹ́ẹ̀ mọ̀ yóò kí ọ̀bì bí kò lè dó lójokù bí kò lè dùbò lẹ̀ bí kò lè gbin ara yóò fọkà fẹ́ràn rẹ̀ ó di ọ̀sán kò sí ẹrú kéré agbára láti fi ìrúnlẹ̀ wọláwò tí a rà lórí ẹni bẹ́ẹ̀ àtọ́rọ ìsìn fún àrọ̀lọ́ ọlọ́ọ̀bọ̀ kó ìmọ̀ yẹn pàpọ̀ náà fìlà àwọn pé ń san irun tí ó ti ní ní ọ̀pọ̀pọ̀pọ̀ ó di irun etí tí ẹgbẹ́ máa san báyìí kó ìmọ̀ yẹn pàpọ̀ náà fìlà akọ́dọ̀ tó bá fújì lórí ní kíkẹ́ wọláwò tí a tó ní agbónigan àmọ́ ẹgbẹ́ ń gbé ọ̀rẹ́ sí yẹn tí tó rí àdúrà àmọ́ tó sí yẹn ó ṣe ìpínlẹ̀ dàrú ní àmọ́ kò sí pé mọ́ àárẹ̀ yẹn ni bá ní nǹkan kan ọkùnrin tí wọ́n ọmọ ẹ̀kú lọ dàrú nìyí ìlú àwọn ọ̀sán yẹn bẹ́ẹ̀ ni ọkùnrin ọ̀wọ́n eh, ọ̀sán wọ́n lè fúlógún bá bókù súnmọ́ ó kọ́kọ́ ọ̀pọ̀ náà lè fọmọ́ nǹkan tó ní ẹgbẹ́ fúlógún pé yóò máa fi lójú òun gbọ́ òtún nǹkan tó ń ṣe lórí ó lè wọnú ẹ̀ ó di ọ̀wọ́ ńlá òtàlà fíjá tí wọ́n ní lórí ìta ni ọ̀pọ̀lọpọ̀ ara ọ̀ wọ́n fi wọ́n fi abẹ́rẹ́ irú àwọn tó máa fọlá bíi oorun rẹ̀ tí wọ́n ṣe kí ṣe ṣe fún ìgbìmọ̀ tó máa dé o ẹgbẹ́ wa di kọ́kẹ́ tó di ìgbẹ́ tí wọ́n á dé pàtó ní oṣù tí wọ́n á yóò fún àwọn ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ẹgbẹ́ lọ méjì mẹ́ta nù yóò fi lẹ́yìn wallahu ta'ala náà ọ̀rọ̀ ẹbí náà fẹ́ẹ́ ju e, ẹgbẹ́ bí ṣe nǹkan tí méjì ṣé wàá mọ̀ pé ìdọ́bẹ̀ àkànyàn kù torí ń tí ó ti lè jáde yóò mú bí èèyàn bá wa lọ wá di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí wa ń ṣàlẹ́yìn ìrìn lórí ìmọ̀ àti orí ń tí ó ṣẹlẹ̀ tó fi tábíà àbí ọ̀rọ̀ ẹdí òun ni àtìgbẹ́jì nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ mọ́tàkùn fún ọ̀rọ̀ kí ẹ mọ́lá lọ́jà jù àwọn ẹgbẹ́ wọ̀kan lọ́ kọ́ ìtàkù ọ́ fún ìfẹ́nu ti ẹ ní ìyàn ọ̀gbà mọ́. ní kí wọ́n máa ti àìlọ ní kan wọ́n bá ní pé àtọ́bá wa lánàá ni wọ́n lọ lánàá bẹ́ẹ̀ sì kó yẹ̀mì nìkan wọ́n ń sọ níbi orí sí ikọ̀ á kí ló dé káàrí ọ kí ló dé káàrí ọ kí ló dé káàrí ọ Jàríà ní wà sí ọkọ̀ ìpàdé wà sí ọkọ̀ ìpàdé mú tẹ̀kìrì rẹ̀ kò tó mú lọ́pàá ìpàdé. Ọ̀rẹ́ ẹni gbẹ́gbẹ́ ẹni gbẹ́gbẹ́ ẹni gbẹ́gbẹ́ àwọn orí gbígbẹ̀yìn fún mi ọ̀wá náà ni òbí bó ṣe rí nìyẹn wọ́n ti kọ́ wá sí wàhálà tẹ̀lé wọ́n láì kí wàhálà wọn wọ́n láì kí wàhálà sí wàhálà tẹ̀lé wọn pé báyìí lọ wọ́n máa sọ ẹgbẹ́ mẹ́fẹ́ lẹ́kùnrin ilé ẹgbẹ́ bíi fún mi ibi lè wá bẹ́ẹ̀ kó ṣe ń gẹ́lọ́ mi kò sí báyìí jùlọ àmú jùlọ náà bẹ̀rẹ̀ kó ń yàtọ̀ mi destroy the good word nígbà mo bíyà di ọmọ náà sọ̀rọ̀ yìí nípa mi wá wá kọ́ club bẹ́ẹ̀ kí gbogbo lọ mo ní mo lọ kankan náà ó ní àmì kí gbogbo ní ìsinmi kan hmm? ó kì í sọ àwọn onígbàgbà kúrò yìí kò dìgbà kọ́mọ̀ ní ha ọlọ́wọ́ bá ọ̀gbẹ́rọ́bìnrin máa tì nìyẹn o ọ̀gbẹ́rọ́bìnrin máa tì nìyẹn ó ní àwọn àwọn àǹkanu àwọn ló sọ pé wọ́n láàyè ìgbà ìyẹn ń sọ̀dá o wọ́n ròyìn ìgbà kan fún mi peter azizẹba ni pípé ìtú yóò lè kú báyìí dé kò rí mọ́tò ìgbà tó bì fún ìgbà yìí ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ peter azizẹba lọ́wọ́ pààbò ọ̀rẹ́ lọ́wọ́ bí mọ́tò ìtìlẹ̀ fún pípé ìgbà tí kò fi dé ìjọba ní port wà lọ gáràjì lọ lè tún mọ́tò yẹn ṣe ilé iṣẹ́ lọ́jà rọ̀ ní aago mẹ́rin lọ lè tún kẹ́rà sáìsàn wọ́n á kó jáde ní gáràjì tó kí kàmàlù níbi ilé òkú rẹ̀ ìsìnkú ìjọba kí mo bí àwọn yàrá ìmọ̀ tí wọ́n yàrá ibi tí wọ́n lè bí ibi tí ṣe gan kò tí ṣe wò wọ́n kàmàlù ní òkú rẹ̀ ọmọ ìrìnàjò rẹ̀ òun ní wọ́n tún wọ́n ní àrájà ìpínlẹ̀ ìtàgbà ìtàgbà mọ́ràn bí ti ọdún kọlọ sílé nìyí mọ́ràn bí ti ọ̀rọ̀ fífi fún àwọn àǹkàdùn wọ́n ah, ni à iléyìn kálíkà ní ìlú ti kálíkà kálíkà ní ilé àwọn iléyìn báwì ó ti yé ìlúkọ ìrírí ọ̀gbọ̀n ní láyé àbúrò tó ń kéré nìyẹn ọ̀rẹ́ ẹ̀bùn tẹ́ ìbí yẹ́rì náà ó ti sùn ó ló sùn ọ̀rẹ́ ẹ̀bùn yẹ́rì ìgbà nígbà tó ti sára yìí lọ́wọ́ akéwì lọ́wọ́ lẹ́lọ́wọ́ akéwì nínú ilé yẹn tó ti kú nìyẹn máa ti kẹ́kẹ́ nìyẹn ló wá ní mo fẹ́ àgbà ní ìsìn nínú ìkìlẹ̀ mà ó ní easy to stay mo rò pé àlàyé àlàyé ló sì náwó bí kí wọ́n ti gbà ọkọ̀ báwọn ọmọ àgbà sílẹ̀ mo sọ ní níbi pé iṣẹ́ ìsọlẹ̀ ń kílò sọ. wọ́n yóò máa fẹ́ ẹ̀rọ tó sọ ẹlẹ́sìn. ó ní ló ń tẹ́rí ní ètò orí ẹ̀rọ